wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní udawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh uh, lónìí a ṣàlàyé fúnra wa ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń sin nípa hayib àti anifas nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ èwo ni wọ́n pè ní ẹ̀jẹ̀ bímọ nínú òfin ṣẹ̀ríya wọ́n ṣàlàyé rẹ̀ pé ní àdáhùn alxọ́rìjù min qabli al-mar'ati bisababi al-wilada ìyẹn ni pé inda al-wilada aw ma'aha aw qablaha ẹ̀jẹ̀ tó máa ń jáde látàbí obìnrin nítorí bíbímọ yálà ó jáde nígbà tí ń bímọ lọ́wọ́ ni àbọ̀jáde pẹ̀lú pé ó kú dẹ̀dẹ̀ tí ó bímọ àbọ̀jáde lẹ́yìn ìgbà tó bímọ tán yẹn pé bákan mẹ́ta ẹ̀jẹ̀ tó ń jáde kó tó bímọ ètò ń jáde nígbà tó ń bímọ lọ ètò tó ń jáde lẹ́yìn ìgbà tó bímọ tán eléyìí wọ́n ń pè ní anifas àlàyé yìí yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn abéèrè táwọn yẹn máa ń béèrè igbó ẹ̀jẹ̀ tó ń jáde lára ìyàwó àwọn lásìkò ìgbà tí ń rọbí lọ́wọ́ sinifas náà lákàkún àbí sinifas lópin ìgbà tó bá ti pé lẹ́yìn rẹ̀ ọmọ bíbí lọ́tẹ̀lé nifas náà ni àmọ́ ká pé ẹ̀jẹ̀ ń jáde nísìn ẹ̀jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin nínú obìnrin tó bímọ àní kàkún ní fara á kàkún ẹ̀jẹ̀ tí ń jáde nítorí pé ìyàwó ń kẹ́rọ̀ra ni àmọ́ tó bá ní ẹ̀jẹ̀ jáde kò pẹ́ kó jìnnà náà ni ọmọ náà tẹ̀lé ẹ̀jẹ̀ tí ń jáde ká tó di pa bímọ ètò ń jáde nígbà tá à ń bímọ lọ ètò tó jáde lẹ́yìn bímọ ni wọ́n ń pè ní anifas wọn bẹ nínú àwọn obìnrin tó so pé tó bá bímọ kò ní pẹ́ kò ní jìnnà iná ní ẹ̀jẹ̀ yìí ni ó dà ó jẹ bá ti dá àjẹpọ̀ àdúpẹ́ fọlọ́run tẹ́jẹ̀ yẹn bá ti dá àjẹpọ̀ àdúpẹ́ fọlọ́run ó ti tànà ó wá dá lẹ́yìn wákàtí kan ó dá lẹ́yìn wákàtí méjì kì í sọ lọ́jà sókà ti dákọ̀ wá mú ní fásitì tànà tẹ́jẹ̀ yìí bá pẹ́pẹ́pẹ́ títí eléyìí tó wọ́pọ̀ jù ọ̀nà ìpẹ́jẹ̀ yìí a máa àdẹ́pọ̀ àwòjú rẹ̀ títí di ọgọ́ta ọjọ́ tí ọgọ́ta ọjọ́ bá ti wá pé tẹ́jẹ̀ yóò bá tún dá àdẹ́pọ̀ lẹ́yìn rẹ̀ á fún ní ìdájọ́ ọ̀dàmú fasáàdì á pè ní ẹ̀jẹ̀ ìdọ̀tí tí ń jáde lára ẹ̀jẹ̀ ìdọ̀tí tó ń jáde lára so àdẹ́pọ̀ ètò wọ́pọ̀ jù ní pé ẹ̀jẹ̀ yà á máa wá títí ogójì ọjọ́ tí ọba wa dá àwòjú rẹ̀ títí di ọgọ́ta ọjọ́ ọgọ́ta ọjọ́ yẹn ìnọ̀rọ̀ ìmáàmù wa Malik rahimahullah tí ọba wa dá lẹ́yìn rẹ̀ àdẹ́pọ̀ á fún ní ìdájọ́ ọ̀dàmú tó tọ́ka sí pé ìdọ̀tí ni tó ń jáde lára tẹ́lẹ̀ ìbá ti wá já tó bá ti dá obìnrin yìí yọ̀ lọ wẹ̀ tó bá ti wẹ̀ òun náà máa ti sọ láti tó bá jẹ́ ọmọnù lọ́ba lóde yọ̀ gbà lẹ́yìn ìgbà tó wẹ̀ tán ọkọ rẹ̀ ńkọ́ ọlẹ́tọ̀ sí pé kọba lò ọlẹ́tọ̀ sí kọba lò lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti dá tẹ́lẹ̀ ìbá yé wa ó yẹ ká mọ̀ ọ́ àwọn obìnrin ti ń sin nǹkan sùn àti àwọn obìnrin tó ṣe wípé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára wọn kì í wọ́n lọ́jọ́ lórí wọn o láti ṣe sọláàtì èèwọ̀ ló jẹ́ lórí wọn láti ṣe sọláàtì èèwọ̀ ló jẹ́ lórí wọn láti ṣe sọyàn ọ̀hún ìgbà Ramadan lásìkò ìgbà tẹ́jẹ̀ bímọ àtẹ́jẹ̀ nǹkan sùn jáde lára ṣùgbọ́n àsọláàtì yẹn wọn ò ní sá padà lẹ́yìn ìgbà tí nǹkan sùn bá dá lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bímọ ọ̀bá wa wọn ò ní sá padà ṣùgbọ́n àsọyàn wọn sá padà iye ọjọ́ tó bá tó o gbà nínú Ramadan wọn á sá padà látàrí nǹkan sùn àtẹ́jẹ̀ bímọ wọn á sá padà gbèsè nínú ọ̀rùn rẹ tó gbọ́dọ̀ sá padà orí rẹ̀ nígbà tí obìnrin kan wá sọ́dọ̀ Aisha radiyallahu anha láti bílẹ̀ rẹ̀ kí ló dé tọ́nà wọn bá ṣe lófin wípé obìnrin tí bá ṣe nǹkan sùn yóò san Ramadan padà ṣùgbọ́n kò ní san àwọn sọ̀dá ti padà Aisha ni ahawariyyatun anti bákan nínú àwọn àwárí jìnnà wọn nítorí láyé àná sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làá máa ṣe nǹkan sùn táàtì ní ṣe sọ̀dá táàtì ní ìgbà Ramadan wọ́n sì máa ṣùgbọ́n kì í pa ọ́ lẹ́sẹ̀ ká sọ sọ̀lá ti padà tó eléyìí túmọ̀ sí pé ẹ̀ ní ti sọ̀lá lásìkò tá a ṣe nǹkan sùn ẹ̀ sì ní ti sọ̀yàm lásìkò tá a ṣe nǹkan sùn ṣùgbọ́n ẹ̀ san sọ̀yàm padà ẹ̀ ní san sọ̀lá ti padà obìnrin tí ń ṣe nǹkan sùn ní ti tọ́wáfù bákan ní ìtẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kò ní ti tọ́wáfù torí pé at-tawafu bil-bayti ti màlúù torí rẹ̀ obìnrin òní tètè wà nígbà tí máa ń sìn kó sùn. ìdí ìdáná mi sọ̀rọ̀ láàdùn sọ́nà fi sọ fún yàrá wa Aisha radiyallahu anha nígbà tí wọ́n ń lọ sí hajj hajj ìdágbére ayọ̀ kan tánà fi sẹ́yìn gbèsè ayé rẹ̀. adájọ́ wọlé tọ́ Aisha níbi tí Aisha wà adájọ́ wa bá pé Aisha ń sunkún adájọ́ sọ̀rọ̀ láàdùn sọ́nà ní kí ló tẹ̀lé Aisha ní nǹkan sùn غير ألا تطوفي بالبيت افعلي كل ما يفعله الحاج وقلت على الله يسنك ونوسي غير ألا تطوفي بالبيت يتصفي ونسي طواف كعبة إلي يتونا في قبل تنسي مكون سنقا ونسي طواف ونسي طواف كعبة تسيتي في مرة أها إن كان كنت أدام بسم الله عليه وسلم سوف يكون نسي طواف سوف يكون سيقول سي صفات مروان بين قل سي السعي بين الصفر والمروة لكن دبوا عتبات الكوبي نتسي طواف سعجو ọparí tọwáfù tẹ parí tọwáfù ó débi tí ó ti sásọfà àti márùwà lọ́ba rí kí nǹkan sùn bẹ̀rẹ̀ kọ́ máa sásọfà àti márùwà rẹ̀ sùn kò sí tó burú bẹ́ẹ̀. nítorí pé sọfà àti márùwà lẹ́yìn tẹ̀mí ṣọ́ọ̀tù sàhàtì sàáyí ọ̀pọ̀ hàn ìmárùn ò sí nínú mẹ́jọ̀mú tó jọ lálàáfíà. bákan náà alimẹ́sàá kharij al-masjid wọ́n ní títí sásọfà àti márùwà yẹn òde mẹ́sàlásì sásọfà àti márùwà rẹ̀. a sì ti tọ̀wá bó síwájú sọ fáàtì márùwà torí ẹ̀ ló ti jẹ́ pé tóbi bá ń sin nǹkan sùn nígbà tá a dé mẹ́kà kò lè pé màá sá sọ fáàtì márùwà lẹ̀ nígbà tí mo bá mára táwọn àti tọ̀wá fún rárá o sọ fáàtì márùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wá sọ fáàtì márùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wá kì í dá wá ń tiẹ̀ lásán ìdí mi tó fi dẹ́kun òní rẹ́nìkan tí ń fi sọ fáàtì márùwà tí ń fi ń ṣe náfìlà wa obìnrin tí ń sin nǹkan sùn àbẹ́yìí sẹ́ni ẹ̀bí máa ń jáde lára rẹ̀ ọgbọ́dọ̀ wọn sì gbọ́dọ̀ jókòó nínú mọ́sálásí wọn gbọ́dọ̀ jókòó nínú mọ́sálásí gbígbé àkùránì tí obìnrin ti ń sàn kóso tí ọ̀gbọ̀dọ̀ gbé yẹn nítorí wípé ìgbà tí wọn lẹni ti ń ṣe jẹnaba náà gbọ́dọ̀ gbé obìnrin yìí náà gbọ́dọ̀ gbé torí pé wọn nù hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí àwọn olùmọ̀ tí wọn sọ pé fẹsẹ̀ rìn lẹ̀ nínú náà láti rí Sheikh la yamassul Qur'an illa tahir ẹnì kan gbọ́dọ̀ fọwọ́ kan Qur'an àyàfẹ́ ntọ́ bá ma ẹnì kan gbọ́dọ̀ fọwọ́ kan Qur'an àyàfẹ́ ntọ́ bá ma tòlẹ́ ìtumọ̀ sí pé ẹni tí ń ṣe jánábà kọ̀ máa wọ̀ ẹni tí ń ṣe nǹkan sùn kọ̀ máa wọ̀ ẹni tí ẹ̀jẹ̀ bí máa ti jáde lára rẹ̀ kọ̀ máa mímọ̀ àti mùsùlùmí ni o èsì ẹni máa fẹ́ mùsùlùmí sí káàkiri o torí pé mùsùlùmí jánábà ń bẹ lára rẹ̀ kò pé kọ́ ó ní mo mọ̀ ń tẹ̀lé ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́ náà lọ lọ́dọ̀ kan nígbà tó yá ni mo bá sákò lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́ náà ànábì bá fẹ́ mi ìgbà tó yá mo wá lọ sọ́dọ̀ ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́ èyí ti rí ẹ̀kọ́ tó ń tẹ̀lé wa lọ tá a sì rí ọmọ ó ní bẹ́ẹ̀ ni jánábà ń bẹ lára mi wọ́n súré lọ wẹ̀ èyí ti fẹ́ máa tẹ̀lé ọ pẹ̀lú jánábà ànábì ní subhanallah innal mu'mina la yanjus ah mi máa so ṣùgbọ́n tí jánábà máa ń ìyẹn ti wà nípò kan tí ò ní fún yàrá àǹfààní àti lè sàwọn kankan ìtumọ̀ àlàyé kan sí bẹ́ẹ̀ náà ní nǹkan oṣù bá bẹ lára bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ ìbímọ bá bẹ lára ó ti lè jẹ́ kọ́kọ́ kan nínú àwọn olùmọ̀ àwọn olùwòye pé tí ẹni tí ń sìn nǹkan oṣù tó bá gbé àkùránì lọ́wọ́ tó bá gbé lọ́wọ́ láì jẹ́ awọ ọwọ́ rẹ̀ ó fi kan àkùránì ní àwọn àwòkọ́ kò sí ní tó burú mbẹ eléyìí jẹ́ àbá tí apá kan nínú àwọn olùmọ̀dá ètò àwọn àti wàá balẹ̀ sí ni pé wọn ò ní gbé wọn ò ní gbé nígbà tí wọn sì ń kó sùn ibáyìí. ǹjẹ́ obìnrin tí ó ń ṣe nǹkan sùn àti sọ pé kò ní ṣe sọ̀láàtì àti sọ pé kò ní ṣe sọ̀láàtì. gbẹ́rẹ́ nǹkan sùn rẹ̀ wá lásìkò tí máa wá àti kò tiẹ̀ wá lásìkò tí máa wá ó tiẹ̀ létí ọjọ́ tí máa wá ó dín sọ́jọ́ tí máa wá tó bá dá nígbà tó bá ti mọ́ra ìgbà náà ló ń ṣe sọ́láàtì lẹ́yìn ìgbà tó bá wà lẹ́yìn ìgbà tó bá wà. a ti sọ pé sọ́mọ ọ̀rọ̀ ńlọbìnrin ọ̀sán kò ní san sọ́láàtì eléyìí jẹ́ ìkẹ́ ọlọ́run wa èyí ti rí èyí ti rí tó fi jẹ́ pé wọ́n lọ san rọ̀mọ́bọ́nà padà ọ̀sán adúlù gbèsè rọ̀mọ́bọ́nà ti ń bẹ lórí obìnrin mi látàrí nǹkan sùn tọdún mẹ́ẹ̀ẹ́dógún gan bẹ lọ́rùn àìlọ́ mi níbẹ̀ lẹ́wàá san ọjọ́ máa ń lọ ọjọ́ máa ń lọ ikú máa ń bẹ torí pé bá ń ti يفرح بالأيام قضاء قضاها وكل يوم مضى يدنا إلى الأجل إيام الدنيا قضاء وزوطة أنت اللي ساجني من جاي سبحان الله تتبات الله أنصوا ما سارين أنصوا ما سارين إنه جوجما كل ما داخل قصانوا إجاسنا بستين بلونوا إجاسنا بستين بلونوا وقضوا إلى نبسه فدين الله أحق أن يقضى السنوة torí pé gbèsè ọlọ́run gan-an lọ́lẹ́tọ̀ sí ju pé kẹsàn gbèsè ọlọ́run lọ́lẹ́tọ̀ sí ju pé kẹsàn ẹ̀yin ọkọ náà ẹ̀yin ọmọ nǹkan kan lọ́dọ̀ àwọn ìyàwó yín ju pé tẹ bá fẹ́ gbọ́ bùkátà lára wọn lọ máa bọ́ọ̀bì bọ́ọ̀bì bọ́ọ̀bì náà ni ìyẹn ìbí wọn léèrè ǹjẹ́ gbèsè ọlọ́run wa ń bẹ lọ́rùn rẹ àbí ó sì gbèsè ọlọ́run lọ́rùn rẹ bí so ti san àbí o ti san kí sì ní ètò tó pa ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run kí ló ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run ní ọmọdé wọn láti tọ́wọ́ àlọ́run rẹ so ti ń san ṣe é sí ìwòrán san ó ti pé wà tiẹ̀ ẹ̀jọ̀ fi síjọ alhamis àti àtìmí kí wọn máa gba tiẹ̀ náà sílà kó wọn máa san tiẹ̀ lọ́nà yẹn kó fi ṣe lójú kòkòrò kó fi sátà kó fi tó burú tó bẹ̀rẹ̀ bá jẹ́ pé ọba fẹ́ gba ọmọ bọ́ ó wá ń bẹ̀rù kó má jẹ́ pé nǹkan oṣù di ọ̀ràn láti gbà nígbà tá a sọ̀rọ̀ gbèsè gbèsè ti pọ̀ tẹ́lẹ̀ náà nítorí wọn bẹ̀rù kó ní ọtún mákùn kó ní ọmọ bá kù kò sí ní tó burú kó lóògùn oògùn tó ṣe yí pé yóò mú kí nǹkan oṣù ọmọ wà kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú mẹ́tẹ̀mú kọjá pé àwọn ẹni tó ń kò sábúrú tó lè tẹ̀yìn ògbé yìí jáde aburú kan lè tẹ̀yìn rẹ̀ yọ sókè ni bí kápẹ́ ń bàbá yà nǹkan sọ̀rọ̀ ní wámọ́ wọ́n máa gbà àbí kápẹ́ ń bàbá yà nǹkan sọ̀rọ̀ wọn wá ní kò ní dáná o bàbá ti sọ́kà burú bẹ́ẹ̀ wọ́n lóògùn kó gùn wọ́n lóògùn kó gùn fira rẹ̀ lẹ̀ bọ́lọ̀ ṣe dọ̀ iye ọjọ́ tó lọ́ máa ní kọ́ pàdánù rọmọbọ̀n ọ̀hún máa sán lẹ́yìn rọmọbọ̀n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló ń ṣe nǹkan oṣù àmọ́ tó ṣe pé wọn ò ní mà nípa rẹ̀ àlàyé rẹ̀ lẹ́ báwo ló ṣe máa kó nǹkan sùn títà báà ti ṣe máa máa kó nǹkan sùn ká bákan méjì bákan méjì alákọ̀ọ́kọ́ òun náà ló ní fọ́fọ́ ká wọ́n pè ní kọ́sọ̀tún bẹ̀yẹ̀bọ̀ omi funfun bí omi ọ̀sán tí máa jáde nígbà tí nǹkan sùn bá tán yóò jáde lábẹ́ obìnrin tọ́lá ti rómi funfun bí ẹ̀fọn tó jáde lábẹ́ rẹ̀ àmì ńlá lélẹ́yìí pé nǹkan sùn ti tán o kọ́ ọ lọ wẹ̀ lókùbá èèyàn wá lómi yìí torí pé kì í ṣe dandan kó rí obìnrin mi àmọ́ rí ọlọ́mí ni má rí. akókò sọ wa báwo ló sọ wa máa kó nǹkan oṣù títà òun náà ni kí òun ni àwọn olùmọ̀ọ́kẹ́ ni aljufuf kí abẹ́ kọ́ gbẹ fúrúfúrú bóyá ó sì mọ̀ fábẹ́ rẹ ti gbẹ òun náà ni kí ọlọ́run tutù òwú tutù funfun nẹ́nẹ́ kó kí bọ́ máa bẹ̀rẹ̀ kó kí bọ́ bí tí nǹkan oṣù dáadáa rẹ̀ tọ́ba wa yọ jáde torí pé bó nǹkan kan yí padà adéyíké o o ti mara nìyẹn o kọ lọ wẹ̀ ló kù eléyìí jẹ́ àmì tá a máa fi dá a máa kó nǹkan sùn títà inú ká rọ́ mi fọ́fọ́ àbí kábíọ́sì gbẹ kí nǹkan sùn ọmọ jáde bẹ́ẹ̀ mà wọ́n sì máa pé nǹkan sùn títà nù ẹlẹ́gbọ́n mójútó eléyìí ọlọ́run máa ń gbèsè sọ̀lá wà títí ń bẹ lórí obìnrin mi wàláì tọ́jú pé nǹkan sùn ti dá láti àná òun sì tún sọ pé òun lójú rẹ̀ lójú kíni ojú kí lòun wò kó lójú rẹ rí sórí kótó ní àbí àbí àbí fẹ́rẹ̀ gẹ̀rẹ̀ kọ̀ wá ní sin náà wọ́n wá jẹ́ kí bọ́yé ti jẹ gbèsè sọ láti méje ẹ̀ẹ́ bóun àti fẹ́ǹsì ló rẹ̀ pọ̀ ikú máa ń bẹ̀ ikú ikú yìí máa ń bẹ̀ hmm, èèyàn gbọ́dọ̀ máa bẹ̀ kó kú òòjọ́ lọ́n gbèsè gan ẹ̀rú ń bọ̀ ká tó kó kú tó ń tẹ́lu gbèsè lọ́rùn. ìgbà míì àwọn ọmọ ìlú àti máa ń jáde lábẹ́ obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan sùn kọ́ tẹ́tí kọ́ gbọ́ dáadáa omi ìjọba àtúnjẹ́ pé omi yìí a máa jẹ́ aláwọ̀ yeye jọjọ yellowish water omi yìí fi tún máa ń jáde lábẹ́ obìnrin tó jẹ́ pé àwọn olùmọ̀kùn ní alikodra omi ìdọ̀tí omi tó dọ̀tí tí máa jáde lásìkò tó bẹ̀rẹ̀ ṣe nǹkan sùn tí omi tó jẹ́ aláwọ̀ yeye àbomi ìdọ̀tí yìí bá jáde kí nǹkan sùn tó bẹ̀rẹ̀ fóbìnrin ni ló ti rí omi yìí àdínlẹ́yìn ìgbà tí nǹkan sùn rẹ ti dá eléyìí ò túmọ̀ sí nǹkan oṣù ìnà àwọn obìnrin tí máa ń béèrè tí wọ́n máa ní ẹ̀dákun àwọn tó ń rí omi kan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti ta kò jámà kankan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti da àdúgbò fọlọ́ kò jámà kankan. bá a bá sì rí náà kí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ kò túmọ̀ sí kankan kẹ́ ẹ sábà kẹ́ máa sin náà lọ ẹ tábà ẹ sábà láì máa sin Ramadan ẹ máa gbà lọ ọkọ yín ó sì lè bá yín lò omi aláwọ̀ yìí yàgò mi dọ̀tí o ìgbà tí o jẹ́ kí nǹkan oṣù ti bẹ̀rẹ̀ àbí nǹkan oṣù ti tán ọ̀já náà kankan tọ́ o lè yàgò ti ṣe jẹ́. tó bá jẹ́ pé àsìkò tó bẹ̀rẹ̀ ṣe nǹkan oṣù ìní bí ẹ̀jẹ̀ bá wá omi aláwọ̀ yìí náà tún jáde bẹ́ẹ̀ bá wá omi ìdọ̀tí náà tún tẹ̀lé gbogbo ẹ̀ ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo ẹ̀ náà nǹkan oṣù nígbà yẹn nítorí pé àsìkò nǹkan oṣù ń jáde làwọn náà ń jáde torí fi ṣẹ̀rí àsọ pé ẹ̀ tẹ́ àbí láà yóò fọ̀rọ̀ lóbi ẹ̀kọ́. Ẹ̀ǹtí ń tẹ̀lé nǹkan kan wọn ní fún ìdájọ́ mi ìtọ́ yàtọ̀. Ìdájọ́ ẹ̀ǹtí ń tẹ̀lé náà ní tiẹ̀. Èyí tó tún túmọ̀ sí nígbà míì pé àtàbẹ̀ ọ̀tàbẹ̀ bẹ́ẹ̀ bá yẹ wa. Eléyìí ni ìdájọ́ àwọn ọmọ yìí. Obìnrin kan ṣe nǹkan oṣù nǹkan oṣù déṣì lẹ́yìn ìgbà tákòókò sọ̀láàtò ti wọlé. Sọ̀láàtò gbọ̀ àkókò láàbò kan kò sọ́jú mẹ́wàá tani ọ̀sà ìmọ̀ pé àkókò sọ̀dá tó gbọ́dọ̀ ní nǹkan oṣù dé sóbìnrin yìí. àbí obìnrin nǹkan oṣù rẹ̀ ó dé ṣáájú kákòókò sọ̀dá tó tó lọ ṣáájú kákòókò sọ̀dá tó tó lọ. obìnrin tó ṣe kó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀dá ti ti wọlé. àbẹ́sẹ̀ nǹkan oṣù ṣáájú kákòókò sọ̀dá tó tó lọ. eléyìí tó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀dá ti ti wọlé. nǹkan oṣù rẹ̀ bá sọ̀dá àsìkò sọláàtì ló ṣe nǹkan sùn sí àsìkò sọláàtì ló ṣe nǹkan sùn sí obìnrin yìí báyìí lẹ́yìn ìgbà tí ọba ṣe mára yóò san sọláàtì yẹn padà torí ká àkókò sọláàtì ti wọlé kó tó rí nǹkan sùn ìyẹn ni pé ó ti rọ lọ́rùn kó ṣe sọláàtì yẹn kó tó di pé nǹkan sùn dé ọ̀pẹ́ ń kíyèsí. obìnrin tí wọ́n ti ń pín nǹkan sùn ti ẹ̀ dá ṣáájú ká àkókò sọláàtì tó jáde òun náà sọláàtì yẹn padà àsìkò sọláàtì ò tí ì lọ ìní nǹkan sùn dá yóò san sọláàtì padà torí ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń ṣe ẹ̀jẹ̀ bímọ lásìkò tóbìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ kò sí ní tó burú o fún ọkọ ọkọ obìnrin ti ń ṣe nǹkan oṣù yìí kó dì mọ́ ìyàwó rẹ̀ kò burú kọ́ lọ́mà àmọ́ o nígbà tóbìnrin bá jẹ́ kó ti lọ́ nǹkan májì yọ lọ́ nǹkan májì rẹ̀ láàárín ìdodo rẹ̀ sọ́nùkùn rẹ̀ yọ lọ́ nǹkan má bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ ó sì dì má torí hadith Maimuna رضي الله عنها أم المؤمنين وإن رسول الله صلى الله عليه وسلم يباشر نساءه فوق الإزار وهن حيض متفق عليه ولا النبي صلى الله عليه وسلم وما ندي ما ويا ولا نيبا توسان كما جيو لا سيكو توجاني جنسي مكونش الإمام الإمام البخاري أتمسلم لغة إلي تتما سيكي أنا نتي توريكو جنسي مكونش كوا باليتي كما ولما توريكو ìwọ ti ń wò pé tí obìnrin ọba ti wà nípò tó fi lè máa bá lò kò sáǹfà nínú kọ́ máa sùn tí obìnrin ọba ti wà nípò kó lè bá lò kò sáǹfà nínú kọ́ máa bá gbélé nígbà tí èsè yahudi eléyìí jẹ́ ìṣesí àwọn yahudi tóbi náà bá tẹ̀sẹ̀ nǹkan sùn wọ́n sàkó lè fún wọn wọn sì ní báwọn jẹun fún ní báwọn mu ó ní bá fọ kábọ̀ gan lásán wọn lè fún abọ́n ti dọ̀tí àti káwọn ọ̀fọ̀ ni tó mójútó ìmọ̀ràn kò ní òní jẹ́ni tó ṣe pé yóò ti torí pé wọ́n ṣe nǹkan sùn ọkọ máa gbóhùn kóhùn lára rẹ̀ eléyìí tí mo kọ́kọ́ kórìíra wọn nígbà tí nǹkan sùn bá dà ìjọ́tọ́ wípé kéèyàn kọ́ báyàwó rẹ̀ lóbi lásìkò tí ń ṣe nǹkan sùn àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kọ́tọ́ haramu ni o haramu ni kẹ́ báyàwó yín lò ní abẹ́ rẹ̀ nígbà tí ń ṣe nǹkan sùn lọ́wọ́ nítorí àyàdá ti kà síwájú yẹn nínú Suratul Baqara àyà èkejìlélógún lẹ́yìn ìtọ́gọ́rùn-ún méjì روى بلدان ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ولم هو مديالي نيكا هو بنسين سنكونسو طيب أي دانيو كما بره بنيبو نيكا سنكونسو طيب أجنسان هو بنيبو nígbà tí wọ́n máa ń ṣe nǹkan sùn wọ́n máa bí ọ́ léèrè nípa nǹkan sùn sọ yìí pé ìnira àìdáàánú kọjá kí a máa bá obìnrin lò nígbà tí wọ́n ṣe nǹkan sùn ẹ jìnnà sí bí ẹ jìnnà sí àwọn obìnrin wọn níbí bá lò nígbà tí wọ́n ṣe nǹkan sùn ẹ ò gbọ́dọ̀ bá wọn lò títí pẹ́jẹ nǹkan sùn ó fi dá ní ìgbà tí àwọn obìnrin tí nǹkan sùn bá dá fún wọn tí wọ́n sì wẹ̀ fẹ́ẹ̀tọ̀ fún mi nàmi ìhàyè fún fún wọn ẹ wá máa bá wọn lò ní ìsìn inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa sì máa. torí náà ọ̀tọ́kọ bá ìyàwó rẹ lò ní abẹ́ rẹ̀ títí tí ẹ̀jẹ̀ nǹkan sùn yóò fi dá àti ṣáájú kó tó di pọ́wẹ́ ọ̀gbọ̀dọ̀ bá lò. téèyàn bá wá bá ìyàwó rẹ lò ní abẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí nǹkan sùn rẹ̀ ti dá ṣáájú kó tó di pọ́wẹ́ ìyẹn sẹ́lọ̀ torí àwọn májèmọ́tọ́ fẹ́ni tó ṣe pé ọmọ àmà sí bẹ́ẹ̀ ó sì máa kọ́nà sí ilé wọ̀ pé kéèyàn bá obìnrin lò nígbà tí ń ṣe nǹkan sùn èèyàn sẹ́lọ̀ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí rẹ̀ kó túbà yóò tún wá sàn ìtàn obìnrin náà sẹ́lọ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí tiẹ̀ náà kó túbà òun náà sì sàn ìtàn ìtàn àwọn oní ọ̀sán wọ̀ dínà dínà tó bá jẹ́ pé àsìkò tó bẹ̀rẹ̀ nǹkan sùn lọ́ba lò yọ̀ọ́sà kì í máa sọ owó tó kéré dínárù kan tẹ́lá ní ìbéèrè lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ kìlógíráàmù mẹ́ta àbọ̀ gold iye tó bá jẹ́ oní dínárù kan sọ̀rọ̀ kó ti dáná pọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ ni bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ rírọ̀ lábẹ́rẹ́ ọ̀rọ̀ rírọ̀ lábẹ́rẹ́ ọ̀rọ̀ nítorí pé dínárù ẹyọ kan ní ìsinyìí báyà dínárù ẹyọ kan náà ni wọ́n sọ pé seven hundred and thirty thousand divided by twenty seven hundred and thirty thousand naira divided by twenty ìní dínárù kan jẹ́ nìyí sọ̀rọ̀ pé wọn náà ẹ̀ẹ́ ọkàn kò dára nǹkan bíi ó ń súnmọ́ rọ́pì eh, eh, nǹkan bíi thirty thirty lẹ́yìn thirty five thousand ni lẹ́yìn thirty five thousand naira ni sọ̀rọ̀ pé tiẹ̀ bọ̀ tiẹ̀ bọ̀ láì lé ọ láì lé ọ ọbọ̀ torí ẹ̀ èèyàn tàbí náà kàn ìwọ ìyàwó náà kọ́ ẹgbàá fún yìí ẹgbẹ́ yìí náà ẹgbàá fún ìyẹn náà bá yín ìyẹn náà bá yín gbàtẹ́ bẹ̀rẹ̀ nǹkan oṣù sí lẹ́gbàá ìní ń bá yín lò ìyẹn náà bá yín. tọ́lá wá dé pé àsìkò tí nǹkan tó dání kó tó di kó yàwó yìí wẹ̀ iná ọba lò ẹ̀sán ní sòbí náà ìdajì dín náà ìdajì dín náà bẹ́ẹ̀ ọ̀bẹ yẹn náà kéré ìdajì seventeen thousand something tọ́ nǹkan ẹ̀ máa ṣe náà ló kó bá yín o. abdullahi bin abdullahi sọ̀rọ̀ bí wàhùn àyùmá ọgbà ìgbà ọ̀rọ̀ alátọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam nípa ẹni tó bá yàwó rẹ̀ lò nígbà tí yàwó sẹ̀ ń kó sùn anábìnrin yẹn tó sọ̀dọ̀ kò bí dínárì ọ̀ náà sọ dínárì yóò fi dinar kan ṣe sàrà àbídàjì dinar àbídàjì dinar mi àlàyé rẹ̀ náà ni pé tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ nǹkan sùn ní dinar kan tó bá jẹ́ pé níparí nǹkan sùn ní ìdajì dinar Abu Dawud àti Nasa'i àwọn máa ń pè àdéhì ìdájọ àdúgbò fọlọ àdéhì ìfẹsẹ̀rinlẹ̀ àdéhì ìfẹsẹ̀rinlẹ̀ nínú àwọn ẹni tó sọ fọ́ fẹsẹ̀rinlẹ̀ láti rí Sheikh Al-Albani rahimahullahu ta'ala aláàgbọ̀dọ̀ gómìnà ti ń sẹ́ nǹkan sùn lù lábẹ́rẹ́ bá lù lábẹ́rẹ́ bákan náà ọ̀gbọ̀dọ̀ kọ̀yàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ń sẹ́ nǹkan sùn torí sọ bá kọ sílẹ̀ nígbà tí ń sìn kó so ilé ìmọ̀ àkọ́ni tọ̀lẹ̀ ọ̀n bẹ́ẹ̀ dárí kíkọ obìnrin sílẹ̀ tó tako ìlànà anábì sallallahu alaihi wa sallam àtàṣe ọlọ́ obìnrin tí ń sìn kó so gbọ́dọ̀ sí sọ̀lẹ́ obìnrin tí ń sìn kó so gbọ́dọ̀ bá rọrùn rọmọbọ́n obìnrin tí ń sìn kó so gbọ́dọ̀ fọ́ obìnrin tí ń sìn sìn nǹkan sùn ọgbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí tọ́wọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ wọn sí. ilé ìjẹ́ o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwà bó sọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn